نعم حديث الحقيقة هنا حديث أبو هريرة رضي الله عنه كما يبقى وتراوى عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه حديث حسن رواه الترمذي وغيره وهكذا حديث الألاكجلة عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه من حسن الإسلام من حسن إسلام المرء تركه ما لا يعنيه حديث حسن رواه الترمذي وغيره nígbà tí Abu Hurairah tábù wá pẹ̀lú àwọn fámìlì rẹ̀ láti Yamani tí wọ́n tábù wá Madina. so Abu Hurairah ẹ̀rì ó gba ìsìláàmù ní ọdún tí wọ́n jagun Khaybar ó sì jagun Khaybar yìí pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam. tí a bá lọ́wọ́ Abu Hurairah á rí pé ìdí Abu Hurairah tó lò pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam kò ju bí ọdún mẹ́ta lọ tí ó lò pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam. ìdọ́wọ́ àjọ nílé jújù iná ọ̀rọ̀ Abu Hurairah òun náà ní pé onye ni ẹni tó wá gba hadith wá sallallahu alaihi wasallam hadith rẹ̀ ló pọ̀ jù anabi sallallahu alaihi wasallam. Abu Hurairah radiyallahu anhu ń sọ fún ayé pé ó ní ya yatiman ó onye mo mo ṣe kekere ní ọmọ òrukàn ìtumọ̀ ẹ̀ náà pé bàbá rẹ̀ ti kú láti wá hijira ní ní ló

màmá rẹ̀ náà yí padà gba ìsìlámù àbúrò rẹ̀ náà ní màmá òun gbà tó gba ìsìlámù kú ẹ máa ń sọ̀rọ̀ tí nípa islam pé mo wá pé ẹ pè ní sí islam yọ kan pé a ah, mi islam yìí islam ni ojú ọ̀nà tó tọ̀ òun náà ni ojú ọ̀nà ìdẹ̀ra so ní mi wá tó bẹ̀rẹ̀ sí sọ irú àwọn ọ̀rọ̀ tí máa sọ yìí tí pé ó wá ànábì ó wá ní tí mo wá fẹ́ lọ́dọ̀ ànábì ni pé dákun mọ́tà bá mi anabi wa ni allahumma hdi umma abi hurayra ya allah subhanahu wa ta'ala bá mi fi ọ̀nà ma màmá ànábì ò sí láyé àbú ìlera wà fẹ́ bó ti wà nínú sàhíù Muslim pé bàtà náà bí wọ́n ṣàdúrà yìí fún ìyẹ́ fún ọ̀tá olóòwò wá jáde lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ní ẹnu bí inú òun dùn gan-an pé á ah, àdúrà bá lọ sí pé olúwa tó lọ fi wá délé bí màmá àbúrò rẹ̀ rà ó ti gba ìsìlámù yẹn inú àbúrò rẹ̀ wá dùn èrìgbè ọmọ àbá ọdún àlẹ́bí sọ̀rọ̀ wá wà lé wòsánlá gẹ́gẹ́ bó ti lọ̀dà lẹ́bí nígbà tí inú rẹ̀ ń bàjẹ́ ọwọ́ lọ fún àlẹ́bí ní ìró dùnú èrìgbè àlẹ́bí sọ̀rọ̀ wá wà lé wòsánlá àti àbúrò rẹ̀ àwọn adúgbò fún àbá náà àbúrò yóò gbọ́dọ̀ الله kọ́kọ́ ká àwọn ọgbẹ́ tọ̀ الله sọ̀rọ̀ wá wà yóò sẹ́là ó ما ẹni tó bá màmá tó fojú lẹ̀ tó parọ́ mọ́ mi wọ́n ní ẹ̀sẹ̀ lọ́wọ́ àtọ̀kádà òun ẹ̀ náà kó máa lọ lè tọ́jú ààyè rẹ̀ tí ó dé sí nínú nákalẹ̀ àbúrò yóò kọ́kọ́ ká àwọn wa ife á tẹ̀lé màtó yẹn parọ́ ìbí náà mọ implication kéèyàn parọ́ máa ànábì sọ̀rọ̀ wá wà yóò sẹ́là mo sọ pé tó bá parọ́ máa ànábì sọ̀rọ̀ wá yóò sẹ́là iná òun náà ní fi ṣeré wọn. so látara jẹ́lẹ̀ àbúrò yóò yí inú àwọn àdìsí wa gbà wá òun náà ni àdìsí abẹ́ẹ̀kà fúnra wa lónìí. àbúrò yẹn ni kọ́lá rasulullahi sallallahu alayhi wa sallam ó ní ànábì sallallahu alayhi wa sallam wọ́n sọ́wọ́ ìpè min husni islam ilmari pé nínú ẹwà islam ọmọ ènìyàn nínú ẹwà islam kàlẹ́ pàtẹ́ bá di mùsùlùmí tá kí islam ọdún wa lẹ́wà ṣe àkóso ní ọ̀tọ̀ ní kí nǹkan ó rẹwà ọ̀tọ̀ ní kí nǹkan ó kó kí nǹkan ó wà tó ẹ̀ ní islam ń bẹ lára rẹ̀ lóòótọ́ àmọ́ islam rẹ̀ ò kò fáìn ìsìláàmù rẹ̀ fúrẹ́wà tó ìdí àrírí ilé ẹ̀kọ́ wa lọ pé ìdí ẹ̀wà ajé ká mọ̀ pé ìsìláàmù ẹni yìí ìsìláàmù tó lẹ́wà ni òun náà ni tẹ́kù rú máa láyà ni òun náà ni kí èèyàn máa fi tí ó kàn án kó máa fi lẹ̀ wọ́n máa dá sí tí ó kàn án òun náà láti mọ̀ pé á ẹni yìí á mùsùlùmí ni ìsìláàmù ẹ̀sìn ní oṣù kékeré ó tún rẹwà ètò ìsìláàmù tó burẹ́wà. sọ̀tàwá lọ́wọ́ hadithi àádìpé hadithi gbólóhùn rẹ̀ gbólóhùn kékeré ni àmọ́ ìtumọ̀ tó kó sínú àwọn ìtumọ̀ tí ó pọ̀ ni tí àǹfààní ńlá tó sì pọ̀ bẹ́ẹ̀ so àwọn àbá ìgbà tí wọ́n sàlàyé hadithi fún wa alimam Malik radiyallahu anhu ó ní ó ṣe sí gan ìpè wọ́n sọ fún lukman Luqman ó wà ní sọ́ọ̀tù Luqman náà sọ́nà Al-Qur'an tí àwọn kan ní ànábì ni àwọn kan ní yàní al so ààyè ẹ̀rí tó fi ń lẹ̀ pé ànábì látọ̀dọ̀ àti sọ̀wáwú alayhi wa sallam àdìrí nínú alukur'an so àmọ́ mari ó ní wọ́n sọ fún jọ́ kan wípé màá bá rẹ̀ dàbí ka màá náà yòròdú nà lọ́pọ̀ wọ́n ní bóòlù ṣe gbogbo ọlá tó wí bóòlù ṣe ṣe ọ̀nà wo ló gbé ìgbà tó fi wá lọ́lá tó tẹ̀ fúra yìí kí gbogbo àwọn èèyàn máa tẹ́ sí sí ọ pé pé ọ̀rọ̀ tí máa ń jáde lẹ́nu rẹ ọ̀rọ̀ ọlọ́gbọ́n ni ọ̀rọ̀ onígbà ni máa ń jáde lẹ́nu rẹ ọ̀rọ̀ wọlé gbà dákùn sọ fún wa bàbáà Lukman wa sọ fún wa yí pé sídìkùl hadith alákọ̀ọ́kọ́ ni pé sídìkùl hadith òdodo ọ̀rọ̀ inú alẹ́ inú tó gbóhùn débi tó wò dé yìí òun náà ní pé ni òdodo ọ̀rọ̀ wọ́n yóò parọ́ bí wọ́n bá ṣe òwe ma wọ́n á ta àwọn àbí àpé ẹ̀ sáwàdà pé èyẹ àwùjọ wa ló fi kọ́mà náà máa parọ́ àwọn àni á ń sáwàdà ni o ìmí sáwàdà ni o irọ́ òbí sáwàdà àbòsí tó ṣe bábà bí wọn fi débi tó ń dé yìí òun náà ni pé òun kì í parọ́ sídìkò lẹ́hàdì òdodo ọ̀rọ̀ ló máa sọ fún àtọ́lá jẹ́ pé lérí òbí mi fún àtọ́lá jẹ́ pé lérí ọba wọn ẹlòmíì ń tẹ́lẹ̀ ṣe olódodo ní lóòótọ́ àmọ́ kọ́ wọn lòdò lórí òbí rẹ̀ sọ wàhálà dé òun ẹlòmíì olódodo ní lóòótọ́ fún ọba tó bá ká láàrin ọmọ rẹ̀ àbí láàrin ìyàwó rẹ̀ wọ́n wá rí pé ẹnu ìwà gbòdodo wá torí ẹni báwọn níbi yàrá kèé ṣe olódodo ní irú ẹni bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ onífẹ̀ẹ́ nù ni. náà so uh, ẹlẹ́kẹ̀yìn tí lùkùmánù sọ ni pé wà á dáhùn àmánà tó ń fún ní bọ́ọ̀lù máa ṣe òun ni pé àmánà tó bá ta lọ́kàn lọ́wọ́ òun máa dá padà fún ẹni tó ti pamọ́ sọ lọ́wọ́ ni pé pé òun ò ní yan bẹ́ẹ̀ òun ò nílò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wá ti dé bó ti gbé fóònù náà lòun ó gbé fún bá ní ìrògbò ìfẹ́ náà ní oṣù àríwá tá a bá mà kalẹ̀ pẹ̀lú ni ṣùgbọ́n náà ni máa mẹ́lò bí sọ̀sọ̀ kú sọ báyà ni máa mẹ́lò bí sọ̀rọ̀ ẹ̀yìn báyà náà ni máa mẹ́lò bí bú èèyàn lẹ́yìn ṣùgbọ́n kò mọ̀ wípé ọ̀rọ̀ tó ń sọ náà ara tẹ́ àríwá ó sì fi sínú ìṣirò àbúdá rẹ̀ fáàrí ó ní bá ẹgbẹ́ yẹn bá bá ẹgbẹ́ yẹn bá máa ṣírò ọ̀rọ̀ rẹ̀ tó bá kọjá lé lẹ́nu máa ara iṣẹ́ rẹ̀ náà ni pé wọ́n máa kọ́lé náà fún mi ọ̀rọ̀ ni ó máa sọ àyàfi tó bá kàn òun ni ó máa sọ̀rọ̀ sí. àbá al-Basri rahimahu Allah àwọn ò dákẹ́ àwọn náà sàlàyé fún wa nínú ìtọ́jọ mọ́rọ̀ yìí ìṣòro nínú àdáhùn ẹ̀rọ ọ̀dìláyì tààrà àdìláàbì nínú àwọn àpẹẹrẹ táàmù sí Allah subhanahu wa ta'ala ó ti kẹ̀ ìfìrú ẹni báyìí Allah subhanahu wa ó ti gúrúkú lọ́dọ̀ ìfìrú ẹni báyìí àyẹ̀jẹ̀ alẹ́ ṣùgbọ́n fi máa dà yàrá wọ́n náà ní pé kí Allah subhanahu wa kó jẹ́ kí iṣẹ́ ni wọ́n mọ tí ó mọ sàkólé ìdí ó bí ìdílé lójú ni pé tí ò bá kà á ọ̀rọ̀ tí yóò kàn lọ́wọ́ lẹ́sẹ̀ òun lẹ́wà ní tí ó múra sí yóò wá pàṣẹ tó kàn nínú ẹ̀sìn ẹlòmí àti òun lọ́wọ́ lọ́wọ́ tẹ́wọ́ wò kékeré ṣe ní ìgbà kan lójọ́ kan tẹ́wọ́ sọ̀rọ̀ pọ́lísì báyà tí ó kàn lọ́wọ́ àbí wọn wo bọ́ọ̀lù ẹ̀rù kí ló kọ́ bọ́ọ̀lù gbígbé sáyé rẹ̀ kí ló tún fẹ́ bẹ́ẹ̀ rẹ̀ tó tó pé èyí ní wàá segin ní wàá jẹ́ ògbà gbé ike ó yẹ kó tó tún ọmọ sùn àwọn ọmọ sàárà ẹlòmí irú àwọn kan báyìí kí ẹ̀ wá sọ̀rọ̀ lọ́ọ̀ lẹ́yìn kí ẹ̀ máa wí irú eléyìí inú àwọn nǹkan tó jẹ́ pé èèyàn ń dá sí tí ó kàn yàn tẹ́lẹ̀ kò wú bẹ́ẹ̀ yà mí. ìwọ tó bá ti pé ìfún omi tó bá dé lónìí á tó bá ti bá wọn sọ̀rọ̀ lọ́rọ̀ kò sí pé kó bá tiẹ̀ jẹun pé kí ní ọ̀rọ̀ lọ́rọ̀ ẹ̀kọ́ yìí sì dẹ́mà kọ́lá rẹ̀ ẹ̀kọ́ mi dẹ́mà tí ṣẹlẹ̀ ká bá ṣẹlẹ̀ yóò ṣe súnà lẹ́bi bẹ́ẹ̀ tó bá yáwó yóò fọwọ́ bọ ẹnu tó bá sí yóò ṣe alhamdulillah tó bá fẹ́ mú mi yóò jòkó kò ní mú mi lẹ́yìn ìgbó gbogbo oríṣiríṣi nǹkan tí a máa ṣe ní súnà àlùsọ̀ wa àlùsọ̀ rà tó bá jọ àlọ́ rẹ̀ yóò máa rọ létí rẹ̀ káwá fi wé ìwé tó jẹ́ pé àgbẹ̀kọ́ bá ń pè lẹ́rìí tó máa bí lẹ́rìí yìí tó kó gbogbo tó jẹ́ làwọn náà tẹ̀wọ́ àrùn sọ̀kùnrin tó máa bẹ̀ àmọ́ ní kíkọ́ àti lára rẹ̀ tó gbogbo eléyìí nínú àwọn kan tí ń túmọ̀ pé ìjà ìsìláàmù ẹni bẹ́ẹ̀ kò sí ẹwà ní ìsìláàmù yẹn tó ti yẹ kí èyí múra kó tún ìsìláàmù kó tún ìsìláàmù rẹ̀ ṣe. so àríbì àwọn afọ àwa ní ṣé tá à ń tóbi àríbì òun náà ni pé tabalẹ̀ ti ṣe tí ò dáa náà ká mọ sílẹ̀ ká ní òkàn wá so rárá o àríbì yóò tún eléyìí fún wa nítorí pé àlẹ́ àmọ́ òfin ni ká pààyàn láti dáadáa ká kọ́ tí ò dáa fún yàn inú nǹkan tó ní ìjìnlẹ̀ nínú ẹ̀sìn ni inú nǹkan tí wọ́n pa á láṣẹ pé ká máa ṣe nínú ẹ̀sìn ni tábàáyẹn tí ń ṣe tí ò dáa kábà sọ tábàáyẹn tí ń ṣe tábàáyẹn tí ó fi tí ó dáa lẹ̀ ká pa á láṣẹ pé kó ṣe inú eléyìí pé ti àyọ̀n sọ. òun náà ló fà láká ìjọba dúró déédéé tí èdè tó láká ìjọba balẹ̀ tẹ́ ẹ bá gba níbi tí ń ṣe tí ò dáa tẹ́ ẹ bá sọ pé tí ò dáa kò yẹ kó sọ fún yín pé kí ló kàn bẹ́ẹ̀ kí ló kàn pẹ̀lú tèmi nítorí pé làákàyè náà ti mọ̀ yín pé èèyàn máa ń pọ̀ fún ẹni tí bá ń ṣe tí ò dáa ni àmọ́ tí ó kàn yàn ẹlòmíì fẹ́ẹ́ ti ọ̀rọ̀ pọ́lítì á ẹ̀dá kan kó الله سبحانه وتعالى وتقابل واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة ẹ̀fáyà ìjà ẹ̀fáyà ìdínà tó ṣe àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ nìkan kọ́ ní ó sí yàrá yóò kárí ó kakori تستمر قريبة ọrùn tiwa àìsàn náà náà ni wàhálà òfin wà ní ọrùn tiwa tó bá wà hadith yìí nìsín ẹ̀rí pé hadith kan ni tó jẹ́ pé ìtumọ̀ tó kó sínú ìtumọ̀ tó pọ̀ ni tó yẹ kí gbogbo wa ká pe àkíyèsí ara wa sí ojú ìwà máa sàǹfààní fún wa òun ni ká máa sọ̀rọ̀ nípa rẹ̀ ìlànà ti gbé kò bá àǹfààní bẹ̀ fún wa ẹ mọ̀jà máa sọ̀rọ̀ pa rẹ̀ ìlànà àti bọ̀ tí wọ́n mọ̀jà lẹ́nu ẹja máa ṣe ìrántí Allah subhanahu wa ta'ala tá a bá dábìlì subhanallah alhamdulillah ká máa ka Qur'an àmà ṣe láì láì lọ́wọ́ àmà ṣe subhanallah àmà ṣe àtàkùnlá àtúntà wa sáàrì òun ni ó wúlò fún wa òun ni ó wúlò fún wa òun ni ó sáfà nínú àtúntà ìgbéra àti àmà òun ni ó jẹ́ kí ó sọ ọ́ra tó ń lo ìwádìí ọ̀lọ́ subhanahu wa ta'ala gbogbo ọ̀rọ̀ lọ́wọ́ gbogbo ọ̀rọ̀ òfófó gbogbo ọ̀rọ̀ kẹta gbogbo ọ̀rọ̀ jàmbá táà wọn yóò pé àwọn yóò pé gbogbo dáadáa yóò pé tí wọ́n wà ní àtàkà owó àìjẹ́ náà àwọn tó bá wá di pé gbogbo àwọn tí wọ́n ní ẹ̀tọ́ lọ́dọ̀ wọn bá wá dúró fáwọn fẹ́ gba ẹ̀tọ́ àwọn ẹ̀tọ́ lẹ́ gba èébú tébú ẹ̀tọ́ lẹ́ gba ọ̀rọ̀ rẹ̀ tó sọ lẹ́yìn ẹ̀tọ́ lẹ́ gba owó rẹ̀ tó ná lọ́nà àìtọ́ ẹ̀tọ́ lẹ́ gba ẹ̀mí rẹ̀ tó pa lọ́nà àìtọ́ gbogbo àwọn yìí tán bá dé wọn àbẹ̀ ti yọ dáadáa rẹ̀ wọn àbẹ̀ ti kó bá mi ojú kí ni lọ ojú pé tó bá ti jẹ́ ọ̀gbẹ́dẹ àlùkìyàmà yóò wá wà fún àwọn tó jò kalẹ̀ yóò wá fún àwọn tí wọ́n kò tó bá jẹ́ ọ̀gbẹ́dẹ àlùkìyàmà tó wá bí Allah subhanahu wa ta'ala kọ́mọ́tà ti àlékún àánú rẹ̀ wa kọ́mọ́tà ti àlékún ìmọ̀lá rẹ̀ wa kọ́mọ́tà ti ẹsẹ̀ wa nílẹ̀ lórí sunnah Nabi sallallahu alaihi wa sallam